àwọn oníṣẹ̀ṣe wọn ò bá ẹnì kankan jà ọba ò bẹ́nìkan jà ọba ń kí gbogbo ilé bàbá wa Muyideen Bello bàbá wa Muyideen Bello ẹ mọ nǹkan tí mo máa fi ń dárúkọ yín tí mo máa fi ń gbé fọ́tò yín sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí n bá ń sọ mo rí wípé ẹ̀yin ni olórí àwọn mùsùlùmí nílẹ̀ Yorùbá òun lẹ ṣe máa ń rí wípé mo máa ń gbé fọ́tò bàbá wa Muyideen Bello tí n bá ti ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ nǹkan tí àwọn mùsùlùmí ń ṣe fún àwọn oníṣẹ̀ṣe mo máa ń gbé fọ́tò bàbá wa Muyideen Bello mo máa ń gbé fọ́tò wọn sí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìdí tí mo fi ń gbé fọ́tò bàbá Muyideen Bello sí orí ètò tí n bá ń ṣe ni wípé bàbá Muyideen Bello jẹ́ olórí àwọn mùsùlùmí nílẹ̀ Yorùbá à ń pe bàbá Muyideen Bello à ń pè wọ́n sí àkíyèsí wípé àwọn oníṣẹ̀ṣe wọn ò bá ẹnìkankan jà àwọn mùsùlùmí àwọn náà ń tọ́jà oníṣẹ̀ṣe tá a bá fẹ́ sọ ọ̀rọ̀ níbi tí ọ̀rọ̀ wà tá ò fẹ́ parọ́ a máa rí wípé láti ìgbà tí ilẹ̀ Yorùbá ti wà nílẹ̀ Yorùbá ni wọ́n ti ń fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ ẹ máa rí wípé ìṣẹ̀ṣe ò sọ̀rọ̀ nítorí pé ìṣẹ̀ṣe ń wò wọ́n wípé wọ́n ń ṣeré ọwọ́ ni ṣe ti understand ẹ máa rí wípé ìṣẹ̀ṣe ò dá wọn lóhùn kí ló mú ìṣẹ̀ṣe dáhùn lásìkò yìí kí ló mú àwọn oníṣẹ̀ṣe tí wọ́n dìde tí wọ́n fi dáhùn nígbà tí àwọn mùsùlùmí tí wọ́n ń jáde wípé kí wọ́n má ṣe ẹbọ mọ́ nílé ẹlẹ́bọ ní ilẹ̀ òrìṣà tí wọ́n ní kí gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n ń brainwash àwọn ọmọ Yorùbá wípé kán palẹ̀ ẹbọ mọ́ kán má ṣe ẹbọ mọ́ kí wọ́n máa ṣe ẹ̀sìn mùsùlùmí òun lẹ ṣe rí àwọn ọmọ ọkọ ní ilẹ̀ Yorùbá tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe ni wọ́n dìde wípé ẹ dá padà ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ látìgbà tí ẹ ti ń ṣe tẹ́ ti ń ṣe eléyìí tí ẹ ń ṣe lórí Facebook tí ẹ ti ń fi ẹnu ba àwọn oníṣẹ̀ṣe jẹ́ àwọn oníṣẹ̀ṣe orí ti ń rò òun lẹ ṣe rí wa wípé a máa ń dárúkọ bàbá Muyideen Bello bàbá Àjàní Muyideen Bello nítorí wípé àwọn lolórí àwọn mùsùlùmí ẹ wo bọ́ì idiot kan little boy kan báyìí kékeré ọmọ kékeré kan báyìí tó wà lamẹ́ríkà ń bẹ̀ yẹn tó ń pèrè ẹ̀ lọ́kàn lọ́mọ that little boy tó ń pèrè lọ́kàn lọ́mọ tó jẹ́ pé ẹran lọ́mọ ni ṣé ẹ fẹ́ sọ many times tí ẹran lọ́mọ yẹn tó ti fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ tó ti fi ẹnu ba àwọn onílẹ̀ jẹ́ tó ń fi ẹnu ba nǹkan tí a bá tí a dáyé tí a dáyé bá tó ti fẹnu bàjẹ́ ṣé ẹ fẹ́ mọye ìgbà tó ti fẹnu bàjẹ́ ni ó tún nìkan náà tó wà ní ṣé Dublin náà ní idiot yẹn náà wà that little boy tí wọ́n ń pè ní ṣé shitu náà ń pè yẹn wọ́n ń pè yẹn náà ní ṣítù ìyẹn náà ń fi ẹnu ba nǹkan ìṣẹ̀ṣe ó ń fi ẹnu bà jẹ́ bàbá Àjàní Muideen Bello ẹ̀ẹ́kọ́ṣọ́ wọn láti ọjọ́ tí wọ́n ti ń fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ ẹ̀ẹ́kọ́ṣọ́ wọn pé nǹkan tí wọ́n ń ṣe ò dáa ẹ pè wọ́n sí àkíyèsí wípé kí wọ́n dákẹ́ kí wọ́n má ṣe nǹkan tí wọ́n ń ṣe mọ́ nítorí ó ní àwọn ètò kan tí mo ṣe lẹ́nu ijọ́ mẹ́ta yìí àwọn ètò yẹn go viral gan ọ̀pọ̀lọpọ̀ ìpè ni mo gbà àwọn tó jẹ́ mùsùlùmí òtítọ́ àwọn tó jẹ́ mùsùlùmí òdodo wọ́n pè mí láwọn tó jẹ́ wípé wọn kì í ṣọmọ àlè ọmọ ọkọ ni wọ́n wọ́n mọ nǹkan tí wọ́n ń pè ní ohun tí a dáyé bá wọ́n mọ ohun tí a ń pè ní àṣà àti ìṣe wọ́n mọ̀ pé ẹ̀sìn yàtọ̀ sí ohun tí a dáyé bá wọ́n mọ̀ pé ẹ̀sìn ohun tí a yálò ni ìyẹn ẹ̀sìn mùsùlùmí wọ́n mọ̀ pé àwọn yálò ni but wọ́n ń ṣe ó ń wúlò fún wọn ṣùgbọ́n wọn ò gbé ẹ̀sìn yẹn wọn ò gbélé ohun tí a dáyé bá wọn ò gbélé lórí ìyẹn àwọn àáfàá tó pè mí wípé báyìí báyìí báyìí báyìí pé bàbá wa Muyideen Ajani Bello wípé bàbá ò fẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ èmi náà mi ò dẹ̀ rí ibi tí bàbá náà ibi tí bàbá Àjàní Muyideen Bello mi ò rí ibi tí bàbá yẹn ti fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ ṣùgbọ́n nǹkan tí èmi máa fi ń gbé fọ́tò bàbá yẹn síbẹ̀ ni wípé kí wọ́n lè pe àwọn ajá ẹran lọ́mọ àti eléyìí tó ń pè rẹ̀ ní àáfàá sítù tí wọ́n fi ọwọ́ òsì júwèé lé baba ńlá wọn yẹn kí wọ́n lè pè wọ́n sí àkíyèsí ṣe ti understand O la ṣe ń gbé fọ́tò bàbá Muyideen Bello la ṣe máa ń gbé fọ́tò wọn síbẹ̀ àwọn àfáà yẹn wá pè mí wípé nǹkan tí àwọn ẹran lọmọ tí wọ́n ń ṣe àti eléyìí idiot tó wà ní Dublin ṣé UK ló wà ní àbí Dublin gbogbo rádaràda tán ń ṣe yẹn kò sí nínú ẹ̀sìn àwọn tó jẹ́ ọmọ mùsùlùmí gidi wọn ò lè tako ìkan tí a bá láyé láéláé láwọn mùsùlùmí gidi tí wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n mọ ẹ̀sìn tí wọ́n gbé dání àwọn àáfàá yẹn a jọ sọ̀rọ̀ more thirty minutes ọ̀rọ̀ tí àwọn àáfàá yẹn ń sọ ó wú mi lórí tòótọ́ ni àwọn àáfàá yẹn sọ tá a bá ní ká wò ṣé ẹ̀sìn méjèèjì ṣẹ̀ṣẹ̀ wà nílẹ̀ Yorùbá ni oníkálukú ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ onílé mọrẹ ẹ lónílé àjòjì mọrẹ ẹ lájòjì àbí kò sí wàhálà ṣebí èmi tí mo ń sọ̀rọ̀ yìí inú ẹ̀sìn mùsùlùmí la bí mi sí èmi tí mo ń sọ̀rọ̀ yìí mo lọ lé kéwú dáadáa aṣá àmọ́ bí wọ́n ṣe máa ń ṣe nígbà táwa wà kékeré tí wọ́n táwọn mùsùlùmí máa ń ṣe wọn kì í fi ọwọ́ ọlá gbá ẹni tó nílé lójú wọn kì í fi ẹnu búburú kan ìṣẹ̀ṣe tí àwọn ẹran lọ́mọ àti eléyìí tó pèrè ní àáfàá sítù yẹn tí wọn bá máa fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ tí wọn máa fi ẹnu ba àwọn baba ńlá wa jẹ́ ni ẹ lè ríru àwa yìí ká wá jáde ká máa sọ̀rọ̀ sí mùsùlùmí ṣé ẹ̀sìn mùsùlùmí ṣẹ̀ṣẹ̀ délẹ̀ Yorùbá ni taná máa bú bàbá ẹ̀ tí ò ní sọ̀rọ̀ taná máa bú nǹkan ìṣẹ̀ǹbáyé ẹ̀ tí ò ní sọ̀rọ̀ nígbà tí a ò kí ń ṣọmọ àlè òun lẹ ṣe rí wa tí a fi dìde wípé no oko ò kí ń jẹ́ ti bàbá àtọmọ kó má làálà kí ni mo sọ òun ni mo fi sọ wípé oko ò ní jẹ́ ti bàbá àtọmọ kó má làálà òun lẹ ṣe rí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n tí wọ́n dìde wípé ẹ dá padà wípé kí wọ́n má ṣe nǹkan ìṣẹ̀ṣe mọ́ nílẹ̀ ìṣẹ̀ṣe kò pọ́síbù ìṣẹ̀ṣe tí wọ́n ti ń ṣe kí wọ́n tó gbé ẹ̀sìn méjèèjì wá ìyẹn muslim àti christian tó jẹ́ wípé ẹ̀sìn ìṣẹ̀ṣe ló gbà wọ́n láàyè wípé ẹ máa bọ̀ ẹ̀yin náà ẹ wá ṣe ti yín ẹ wá ń sọ fún wa wípé nǹkan tá a bá láyé yẹn kí wọ́n parẹ́ òun lẹ ṣe rí wípé ẹjọ́ kì í jẹ́jọ́ ẹni ká má mọ̀ ọ́n dá bàbá Àjàní Bello Kini ni mo sọ ẹjọ́ kì í ṣe kí ni kò kì í jẹ́ ẹjọ́ ẹni ká má mọ̀ dá ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nujọ́ mẹ́ta yìí wọ́n ní Ajani belo, wọ́n ní wọ́n ń gbé ta lọ́lọ́run wọ́n ń gbé lọ sí court ṣe rí kinní kan máa ń dùn mí fún ẹ̀yin mùsùlùmí kinní yẹn máa ń dùn mí ẹ lọ mú kó nínú ẹ̀yin máa ń láìkì láti sọ̀rọ̀ tí ò dá sí èèyàn kẹ́ ẹ sọ̀rọ̀ tí ò dá sí ọlọ́run ọlọ́lọ́run kẹ́ ẹ sọ̀rọ̀ tí ò dá sí àwọn tó nílẹ̀ kẹ́ ẹ sọ̀rọ̀ ṣàkàṣàkà sí wọn ṣùgbọ́n tán bá rọra sí tán bá rọra sọ̀rọ̀ tí tán bá rọra sọ̀rọ̀ sí ẹ̀yin mùsùlùmí lásán gbogbo yẹn wá dìde ẹ wà máa bú ẹni yẹn ẹ̀yin ti gbàgbé gbogbo ìgbà tẹ́yin ti ń sọ̀rọ̀ ṣàkàṣàkà sí ìṣẹ̀ṣe ni a wá gbọ́ wípé bàbá Àjàní Bello wọ́n ń gbé ta lọ lọ́rùn wọ́n ń gbé lọ sí court ẹ jóná ṣé lè jà fún Ọlọ́run ni ẹ wò gbà tí àwọn mùsùlùmí tí wọ́n ti ń fi ẹnu ba ìṣẹ̀ṣe jẹ́ wá ní ẹlẹ́bọ tẹ́ ẹ bá ń pe àwọn Yorùbá ní ẹlẹ́bọ kò yẹ kẹ́ ẹ máa travel rárá gbogbo ẹ̀yin mùsùlùmí tó jẹ́ wípé tẹ́ ẹ sick ẹ máa travel ẹ máa lọ sí India ẹ máa lọ gba treatment ẹ máa lọ sí Japan ẹ máa lọ gba treatment ẹ máa lọ sí China ẹ máa lọ gba treatment gbogbo àwọn tó ń treat yin yẹn ẹlẹ́bọ ni wọ́n wọn kì í ṣe Muslim nígbà yin fi ẹnu ba àwọn ẹlẹ́bọ jẹ́ ẹni wọ́n ń ṣẹbọ because most of àwọn tó ń treat yín gan ní UK àwọn UK mélòó lo gba Jesu gbọ́ ló gba Muhammed gbọ́ nínú àwọn dókítà tó ń treat yín most of àwọn tó ń treat yín ẹ máa gba India lọ most of most of ẹ̀yin muslim yẹn ẹ̀yin olówó àwọn tó lówó nínú yín tán bá sick lásán wọ́n á lọ sí India wọ́n á lọ wọ́n lọ gba treatment àwọn doctor tó ń treat yín ní India ní China ní Japan yẹn ṣé muslim ni wọ́n ni ṣèbẹ́lẹ́bọ ni wọ́n ẹ̀yin ò ṣe sọ wípé nítorí wípé wọ́n jẹ́lẹ́bọ ẹ fẹ́ kí wọ́n treat yín gbogbo ẹ̀yin muslim tẹ́ ẹ̀ sí ní Nàìjíríà tẹ́ ti travel tẹ́ wà ní India tẹ́ wà ní Japan tẹ́ wà ní eh, China àwọn tẹ́ rẹ́ǹtì ilé lọ́wọ́ wọn ẹlẹ́bọ ni wọ́n ẹ̀yin ò ṣe rẹ́ǹtì ẹ̀yin ẹ̀yin ṣe wá rẹ́ǹtì ilé lọ́wọ́ wọn ẹ ṣe máa sùn ta ẹ dá mi lóhùn torí ẹ má máa pe àwọn kan lẹ́lẹ́bọ ẹ̀yin ò ṣe máa sùn ta ó mà ṣe o òun la ṣe ń sọ fún yín wípé oníṣẹ̀ṣe kò bá ẹnì kankan jà ẹ̀yin gangan lẹ ń tọ́jà oníṣẹ̀ṣe ẹ̀yin gangan lẹ ń ṣe kíni lẹ ń ṣe kíni lẹ ń tọ́jà oní àwọn oníṣẹ̀ṣe ẹ wo ìgbà tí àwọn mùsùlùmí tí wọ́n ti ń fi ẹnu bà àwọn christianity jẹ́ wọ́n máa ń ṣe fídíò ẹ̀ tó máa ma fẹnu bà wọ́n máa ma sọ wípé ẹ̀sìn christianity ò kì í ṣe ẹ̀sìn ẹ mú oyè ọdún tí wọ́n ti ń fi ẹnu ba ẹ̀sìn christianity jẹ́ ni àwọn christianity ò wá sórí facebook kan máa ṣe bẹ́ẹ̀ yín mùsùlùmí ṣe ń ṣe nítorí pé wọn ò fẹ́ jà fún ọlọ́run wọ́n mọ̀ pé èèyàn ò lè jà fún ọlọ́run jẹ́ kí ọlọ́run jà fúnra ẹ̀ ṣe rí i pé àwọn oníṣẹ̀ṣe látijọ́ yìí wọn ò dá sí yín nítorí pé wọ́n mọ̀ pé àwọn ò lè jà fún ọlọ́run kí ló jẹ́ kí àwọn oníṣẹ̀ṣe dìde lásìkò yìí mí ìpè ẹ ń sọ fún wọn wípé kí wọ́n má ṣe nǹkan ìṣẹ̀ṣe mọ́ kán má ṣe ẹbọ mọ́ nílé ẹlẹ́bọ làwọn ọmọ kan ṣe dá yín lóhùn èèyàn ò lè jà fún ọlọ́run ẹ wò gbà tí ẹ ti ń fi ẹnu àbùkù kan àwọn christianity ó dìgbà mélòó tí àwọn christianity ń ṣe bí ẹ̀yin ṣe ń ṣe lórí facebook yìí ó dìgbà mélòó tí christianity gbé ẹ̀yin lọ sí kóòtù ilé adájọ́ ẹ̀yin lè ẹ lè fẹnu bà nǹkan èèyàn jẹ́ ṣùgbọ́n ẹ̀yin ò fẹ́ kán sọ̀rọ̀ sí nǹkan tí who does that níbo náà ti ń ṣe bẹ́ẹ̀ ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ so ewé agbéjẹ mọ́wọ́ nílẹ̀ yorùbá ẹ jẹ́ kí kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kí ni mo ṣe kí ni mo sọ ẹ jẹ́ kí kálukú kó ṣòwò tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kó mọ iye tó jẹ ẹ jẹ́ kó nílé kó mọrẹ ẹ̀ lónílé ẹ jẹ́ kálejò kó mọrẹ ẹ̀ lálejò bẹ́ẹ̀ ni o àná ó ti yàtọ̀ sí tèmi o ẹgbọ́n àbẹ́ ẹ̀dáhùn àná ó ti yàtọ̀ sí tèmi tẹ́ ẹ̀ bá fẹ́ wàhálà àwa àwa oníṣẹ̀ṣe àwa ò kó àkójà wa a ò bájà wa ẹ̀rí gbà tẹ́ ti ń ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe látijọ́ ṣẹ́rí pàwọn oníṣẹ̀ṣe ò dá yín lóhùn tẹ́ ẹ̀ bá tọ́ wa a ò ní tọ́ yín ẹ má fi ẹnu ba àwọn baba ńlá wa jẹ́ mọ́ ẹ má fi ẹnu ba àwọn òrìṣà tó wà ní ilẹ̀ Yorùbá jẹ́ mọ́ the more tẹ bá ń fi ẹnu bà àwọn òrìṣà tó wà ní ilẹ̀ Yorùbá jẹ́ àwa náà máa máa fi ẹnu bà àwọn ọlọ́run yín jẹ́ ìbí ò ìbí ò ju ìbí lọ ìbí ò ju ìbí lọ bá a ṣe bí ẹrú la ṣe bí ọmọ bẹ́yìn náà ṣe gbẹ́kẹ̀lé Muhammed yín làwa náà nígbàgbọ́ nínú àwọn onílẹ̀ àwọn baba ńlá wa nítorí pé àwa ò kì í ṣọmọ àlè